mo sùn láyọ̀ mo jí láyọ̀ mo fògo f'Olúwa mo jí. ẹ̀rẹ́ wo dúpẹ́ o. mo sùn láyọ̀ pàtọ́wọ́ ẹ̀ níjọ. mo fògo f'Olúwa pàtọ́wọ́ mo jí láyọ̀ bàbá mo dúpẹ́ o. mo sùn láyọ̀ mo jí láyọ̀ bàbá mo dúpẹ́ o. bàbá mo dúpẹ́ o ají ají láyọ̀ ají ají láyọ̀ bàbá mo dúpẹ́ o. nǹkan kan wà tó yẹ kó a fi kún àdúrà ẹ̀ tó fi kún pé gbogbo àwọn ìwà yamayama ká máa rẹ́gbọ́n èèyàn fín ká máa tẹnu bọ̀rọ̀ tí ò kan tèèyàn ládùúgbò kọ́lọ́njọ kó mú kúrò nú ẹ lọ́dún tá a wà yìí pé ọdún tuntun eléyìí o ká má rí wàhálà ká má rí ariwo nu lé kémi gan fi ẹ̀dọ̀ lórí òróró tí n bá jẹun tí n bá sùn tí n bá jí kó má yẹ pé ìwọ gangan ló máa digest oúnjẹ tí mo jẹ. ẹ̀gbọ́n mi ẹ wo ṣe rí agbọ́ ẹjọ́. tí ìbá ṣe bí mo ṣe jẹ́ sí máa yẹn ládùúgbò yìí ó àti gbé ẹ lọ sí any level i'm telling you. gbé mi lọ síbò fún kíni kíni kan oh. tí mo sọ téèyàn kan sọ rí kò tẹ́ gbọ́dọ̀ jẹ́ mi lẹ́ ń bá sọ̀rọ̀ torí mi ní dáyín lò mi ò ní dáhùn. Eh, àwọn mélòó làwọn ń bà. Ah, mi ò mọ bóyá pọ̀ bóyá bẹ́ẹ̀ ṣe jókòó síbẹ̀ bóyá àwọn bàtálíọ̀n tó bá yín tó ń bá yín fì tó ń bá yín fínra tó ń fẹ́ná sí yín lára bóyá wọ́n pọ̀ torí kò lè jẹ́ mi lẹ́ ń bá sọ̀rọ̀ because bẹ́ẹ̀ ló kí na gbogbo nǹkan tẹ́tí sọ bọ̀ látàtàrọ̀ ohun tó yẹ kẹ́ fi ṣáájú òun lẹ́ fi kẹ́yìn ẹ̀gbọ́n mi kò lè jẹ́ mi lẹ́ ń bá sọ̀rọ̀ ah, tí bá sọ fún yín pé mo change kì í ṣe bí pé bóyá gbogbo nǹkan tó ń jẹun lónìí bóyá mo dà sínú odò mo kó pamọ́ ni mo kọ pamọ́ ni mo dẹ̀ pọ́n ilé ló jẹ́ kí n máa wòye bí mo ṣe ń wòye abẹ́ta kẹ́mọ̀ kan tẹ́ máa sọ sí mi o. wá nà mí sìn kẹ́mi wá nà mí sìn kí n lè mọ̀ pé gbogbo wèrè tó lóko pamọ́ yẹn ó sì wà lórí ẹ̀ wá nà mí sìn ṣé bẹ́nu mi ò ka ẹ mọ́ wá nà mí sìn. ẹgbẹ́ mi ò lè nà yín but the sincere truth is that ẹ kì í ṣe ẹ̀gbọ́n dáadáa ẹ kì í ṣe ẹ̀gbọ́n dáadáa àwọn àgbàlagbà tó máa sọ pé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọn kì í ṣe bí irú àgbà titi yín ẹ̀gbọ́n mi kì í ṣe àgbà titi yín àgbà títí wò mí ràn báyìí kọ́ ni olúwa máa dà lọ́bàá yẹn kẹ́ because I mi ò understand reason tẹ́ fi máa tẹ́ fi máa máa believe ara ta over me kò possible kò possible àkàtà ti sọ̀rọ̀ ẹgbọ́n kan ta. ṣé wọ́n dé ni bàbá ọmọ tó pè mí tó dẹ̀ ń fẹjọ́ ẹ̀ sùn mí ni. yẹ́nì ẹ̀gbọ́n mi. tó bá gbé bínú ṣe bí yẹn ló á ń du ẹ̀ fún rẹ̀ nǹkan tá à ń me. ìkọlá máa sọ mẹ́. <laughs> ẹ fọ́ ni. tó bá ní káwọn boys dì pẹ̀lú ẹ̀ ládùúgbò nǹkan. <laughs> Ah, ẹ̀gbọ́n mi ẹ fọ́ ni gọ̀ṣà. Ah, ah, kẹ́mi láròndó ọjọ́ sí lẹ́rù pé wà wá jù yìí kẹ́mi tẹ máa ń ṣe yéke ọmọ yéke lẹ́rù pé lójókòó síwájú yìí ni kí lẹ fi mí pè ẹ̀yin àti bàbá ọ̀hún. à ah, ń wà yìí. sí mi. ó dùn tó jù wá. ẹgbẹ́ mi wọ́n rányàn sí mi gbogbo ilé tí mo ṣì fi hàn yìí ẹ wò ó fẹ́rífẹ́rí alẹ́ rí o ẹ ti ẹ mọ̀ mí ẹ mọ̀ bí mo ṣe ẹ mọ̀ mí wọ́n á sí mi. ok ok ok kí ló máa sọ pé àwọn jẹ yó. ok ok ok ok ok. ẹ má o. Eh, kẹ́mi yọ̀ǹda àbúrò mi o kẹ́mi kẹ́mi ah! ọmọ olóko olówó òkun gbàdá nínú àlà igi dáwẹ́ ní ọmọ alọ́kẹ́ àlà lọ́tọ̀ ọmọ afikókò àlà gẹ́gẹ́ obìnrin ṣe é bò ń ṣe ó tẹnu wíjọ pa àná jàre ọmọ ẹlẹ́sẹ̀ agbàdúgbò mọ́rùn ọmọ ẹlẹ́sẹ̀ agbàdámọ̀ gbogbo gbàgbàgbà gbàgbà gbàgbà fọwọ́ gbà fọwọ́ gbà fọwọ́ gbà orí ẹ̀gbẹ́ <laughs> ṣáà fọwọ́ bà àbúrò mi dáadáa bá ń fọwọ́ bà bá ń fọwọ́ bà bá ń fọwọ́ bà wọn pọ́wọ́ fẹ́ máa rúbọ̀ dáẹ̀ hmm, bá ń fọwọ́ bà ọwọ́ méjèèjì ni ọwọ́ méjèèjì <laughs> ọ̀rọ̀ yà bí mi àdèmọ̀ máa bà sódì ọmọ bọ́ bá ṣe yí síbẹ̀ ló bọ́ lólóló ló máa yí sípòrò wọ́n máa yí síbẹ̀ wọ́n máa yí sípòrò. torí tí ẹ bá sọ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ẹ̀gbọ́n mi kò síbi tẹ́ bá yí síbẹ̀ mo máa bá yín yí kúrò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n ní ìka ìka tó ń bọ̀yàn èyàn ò kí ń gègé. ìka wo ni mo gègé. ọwọ́ máa yìí náà ló ti ń rí owó tọrọkọ́bọ̀ gbà pẹ̀lú ọmọ ẹ̀ tó ń kọ́ máa yìí dẹ́ máa yìí sọ nǹkan tó dùn lọ́kàn fún mi pé àní practically pé òun kọ́ ọmọ òun kó kọ́ ẹ̀yìn sóhun kó fẹ́ràn ìyá ọmọ ọmọ jù bẹ́ẹ̀. mi ò sọ pé kó kẹ́yìn sóhun. nǹkan tí màá yí ń dá pé ìsinmi lẹ́yìn bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá yẹ mo tẹ̀ láti help family wọn bọ yíyá drum wọn nǹkan tó ń gbọ́ nìyẹn then so be it ká fílẹ̀ bẹ́ẹ̀. lẹ́nu ẹ̀yẹ. yes because wọ́n pé bàbá dáadáa lòun ni ẹ̀gbọ́n mi àtìgbà táwọn ọmọ yẹn ti dàgbà tó ti wà nulẹ̀ tó ti ṣe my daddy my daddy mo dẹ̀ wà very sure pé ìyàwó yẹn ti máa complain pé ah ah come and eat. ó ṣe ìfìyàwó lè kó fẹ́ kó fẹ́ náà rẹ̀ sọ nǹkan tó fẹ́ kọ́kọ́ ẹ̀wọ̀n tí láti máa kọ́ àwọn ọmọ against wọn. because tí n bá délé ibì kan tí n bá rí wípé wọn ò ṣe dáadáa bó ṣe kí wọ́n máa ṣe ẹ̀tọ́ àwọn aráàlú tá bá ní access láti wọrú ilé bẹ́ẹ̀ ni pé ká ràn wọ́n lọ́wọ́ ah! ilé wọn ò lọ síbẹ̀ ojú inú wọn ò ṣí lọ síbẹ̀ ká help wọn ṣé ìyá máa ṣe lásán ni. máa yóò máa ní àbúrò obìnrin kan tó dọ́ṣọ̀ tó gbónú tó gbọ́wọ́ dáadáa ó kó bá ń dẹ́sẹ̀rí àfọ ẹ̀wọ̀ ọmọ yìí. ẹ̀gbọ́n mi ẹ ti jẹ dòdò ẹ lè sọ dòdò ó ní tí bàmí sàkànjì fún yín ẹ ti jẹ dodo ẹ lè so oh. dodo bẹ́ẹ̀ ni kí ni kan tó fún mi jàre. èmi ò mọ. tí mo ń bá láti fi iṣẹ́ mi tó dá mi dúró gbé nǹkan báyìí tó ń gbé òun tó dẹ̀ sọ fún mi. ẹ ẹ lẹ́ràn fẹ́ ni ẹgbẹ́ mi ẹ ẹ ní ẹran fẹ́ bó tilẹ̀ kó kéré mọ kò sí ní àgọ́ ara yín ẹ lẹ́ràn fẹ́ ẹ ní ẹran ìfẹ́ rárá bíkọ́sẹ̀ bá lẹ́ràn fẹ́ ni ọkọ àtìyàwó ò ní fẹ́ ara wọn kí ọmọ máa ṣe my daddy my daddy my daddy láì ṣe pépéré tí wọ́n di. ẹran ọ̀fẹ́ tí wọ́n ń sọ yìí oh. jọ ṣé odò ẹran ọ̀nà ọ̀gọ́ndò ló ti ń ta ni àbábà tí ọ ọjọ́ òní wọ́n dáyé <laughs> ẹran ọ̀fẹ́ wọ́n eh. ṣe ọba tí ọ̀nà ti tàbúdò ẹran lọ́dọ̀ ọ̀gọ́ndò. Eh. bóyá kẹ mẹ́rìnlẹ́ my twelve ọ̀tá ìbárí mẹ́ kẹ lọ ti Ìbàdàn ah. tẹ́ ìbárí kẹ lọ́dọ̀ odò ẹran kẹkọrí lọ́nà ọ̀ṣun kẹ lódò ẹran kẹ lọ ẹran bẹ ẹran yẹn ni mò ń sọ ẹlẹti ẹti ẹti jẹ dòdò ẹ̀gbọ́n mi look well kẹdẹ sọ tòótọ́ ẹ sọ̀rọ̀ síbi táwọn wà ṣé ọmọ ni ṣé ọyọ téèyàn méjì bá bímọ ṣé ẹ kí wọ́n kẹ̀yìn sẹ́yìn kankan máa lọ́ọ̀bù èèyàn kan nìkan ni. ọmọ méjì mi báwo ni wọ́n ṣe ń david fine pé wọ́n kẹ̀yìn sí wọn. okay fine thank you very good ẹ̀gbọ́n mi this is it. nígbà tí àwọn ọmọ méjì wà nulẹ̀ táwọn ọmọ sọ wípé my daddy my daddy my daddy. and so what. ẹ jẹ́ jẹ́ n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ àwọn ọmọ tó ṣe my daddy my daddy wọ́n ṣe títí wọ́n ṣe kọ èmi ará àta lọ́wọ́ tí ò bá ṣe pé bóyá for six months mo ti kọ́ ọmọ yẹn my daddy yìí nìkan náà ni mò ń gbọ́ my daddy yìí my daddy yìí náà ló mú wọn sọ́dọ̀ tíṣà my daddy yìí náà ló pè mí ló contact mi kí ló dé ṣé mọ́mí wọn kú ni ṣé mọ́mí wọn ò sí ilé ayé ni ṣé mọ́mí wọn yọ ayé wa ni. ẹ wọ́n tiẹ̀ náà. mo wá help wọn ni. Ah! ọmọlá ní kó o kọ́ ìwọ ńlá àbúrò pẹnu sọ̀rọ̀ nǹkan tí ò kẹ́nu fámìlì wọn. abiyamọ tòótọ́ làwọn obìnrin. àwọn ni wọ́n dẹ̀jẹ̀ lé wa lórí àwọn ọmọ òkànlé wa dàgbà kí wọ́n wọ́n máa sọ wípé bàbá ló best friend wọn ni no ṣé bàbá ló fún wọn lóúnjẹ ni ṣé bàbá ló tọ̀ wọn dàgbà ni ṣé bọ́ wọn lẹ̀ ń kọ́ lẹ̀ ó ṣe wọ́n dọ̀rọ̀ lọ́wọ́ dé kọ́ mọ́ máa ṣe my daddy my daddy my daddy àyè tó rùn wọ́n sínú fóṣù mẹ́sàn-án wọn ò ní sọ wípé táwọn ò bá ní mọ́mí àwọn àwọn ò ní jẹun ni kọ́tà ń bá mi sọ tó bá pẹ́ bàbá gidi nírú tó bá pẹ́ bàbá tó fẹ́ràn ìyàwó ẹ̀ ni báwọn ọmọ each time tó bá ti dé láti ibi iṣẹ́ tó bá ní iṣẹ́ wà ṣé o ti jẹun tó sọ pé mò ń dúró de dádì mi ó yẹ kó fún ṣàìsí ẹni pé next time tí ìyá yín bá ti ń jẹun ẹ bá jẹun otherwise báwọn ọmọ yẹn ṣe máa ṣe tán máa fi dàgbà nìyẹn ewo ti ẹ mẹ irunwo kí wá nìyẹn ewo ti ẹ mẹ yàtọ̀ kò ní kálukú yàtọ̀. ẹ̀gbọ́n mi kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá tiẹ̀ máa wá yàtọ̀ bóyá bíi sixty sixty no yes bóyá bíi sixty forty kì í ṣe bíi pé kọ́wọ́ dàbí pé seventy kọ́wọ́ dàbí kọ́ dàbí ninety ten kò dá yín ò dá kò dá ó yẹ kó balance. jẹ́ kí n bi ẹ léèrè. ẹ bira yín o. ọjọ́ mélòó ló fi ń lọ sí ilé wọn láàrin ọ̀sẹ̀. èmi ò mọ o wákàtí mélòó ló fi kọ́ wọn láàrin ọ̀sẹ̀. ẹ̀gbọ́n mi bóyá kẹ́ bèrè lọ́wọ́ Google. kí wá ni yá sí kí ẹ kí ló fi measure wípé ninety ten ni wípé ok mọ bẹ́ẹ̀ ẹ̀ dáàdì ni wọ́n fẹ́ràn ní ninety percent mọ́mì ni wọ́n fẹ́ràn ten percent ọjọ́ mélòó ló fi wà pẹ̀lú àwọn ọmọ ìgbà ló ṣì bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wọn. ẹ̀gbọ́n mi ẹ ní point. you are pointless. ẹ ní. but tá a bá rò dáadáa ẹ̀gbọ́n mi hmm. ó yẹ kó balance ni. ẹ ṣé o mọ̀ pé naturally ó ìfẹ́ ọmọ máa ń fẹ́ pọ̀ sọ́dọ̀ màmá. Mm ju bàbá lọ nítorí wípé gbígbé àti àmọ́ láwọn ilé ibòmíì mo ti rí even nílùú wa ìwọ́kànṣìkẹ́ nígbà yẹn nílùú wa kan ó ní ìdílé kan tó yẹ pé mi mi mo forúkọ bọ̀ wọ́n láṣìírí gbogbo àwọn ọmọ táwọn agbójú bá lọ́wọ́ bàbá yìí arú bàbá bàbá bàbá ló máa ń pa ó dípẹ̀ lórí ìhà tí àwọn òbí tí wọ́n kọ sí ọmọ ń gbà míì ẹ̀tọ́ àwa gẹ́gẹ́ bí olùkọ́ gẹ́gẹ́ bí àwa bíi tá a jẹ́ àgbà sáwọn ọmọ yẹn láti tọ́ wọn sí ọ̀nà kájẹ́ kọ́ yẹn pé ẹ fẹ́ràn bàbá ìfún ìwé mímọ́ náà sọ pé fẹ́ràn bàbá àti ìbọ̀wọ̀ fún bàbá ohun ìyá rẹ gbogbo tó bá fẹ́ sọ bàbá ohun ìyá ìwà pé ilé tí wọ́n sọ pé seventy thirty sixty forty kò yẹ kó rí bẹ́ẹ̀ ó eh. jẹ́ equal love lọ́mọ ní fáwọn méjèèjì. ẹ̀gbọ́n mi actually ṣẹ́rí tá a bá sọ̀rọ̀ nípa equal love mo gbà mo gbà gbogbo nǹkan táwọn ará ilé sọ mo fọwọ́ sí oníkálukú pẹ̀lú bọ́ ká bá wò ká fojú sùnùkù wo ọ̀rọ̀ yìí kíní yẹn ti máa ń wọ́ wá láti bí bàbá àti ìyá gan bá ṣe ń ṣera wọn kó tó di pọ́ mọ́dé ìfẹ́ tó wà láàrin bàbá àti màmá tí foundation táwọn fúnra wọn ti lé tó ti fi sílẹ̀ torí àwọn àkókò ayé àtijọ́ ló máa ń díjú kò yé táwọn ẹgbẹ́ tó bá ṣe ṣu wọ́n jáde báyìí ló máa díjú lẹ́pọ̀ ọjọ́ méje ọjọ́ mẹ́jọ kí wọ́n tó lè máa lajú ojú ọ̀run gan tí wọ́n bá máa là ìkọ̀tọ̀ kan ni àmọ́ ní bó ṣe ṣe pò ló máa wojú dókítà pé ta ló gbà mí ẹ̀hẹ́n nọ́ọ̀sì ńkọ́ ẹ̀hẹ́n mọ́mì mi ńkọ́ <laughs> dáàdì mi ńkọ́ so ohun tí mò ń ṣe láti sọ ni wípé láti kékeré kò sọmọdé mọ́ wọ́n mọ̀. kò fẹ́ràn màmá lẹ́rọ fitifiti. ohun tó wà ńlẹ̀ báyìí. mo mọ̀. ọ̀rọ̀ polówó ọjà ni. mo mọ̀. Ah! àwọn tó bá a dùn pọ̀ lọ́dún tó kọjá ń dúpẹ́. àwọn wọn kí wa mo gba nǹkan dún. wọ́n dúpẹ́. kódà mo gba nǹkan dún. wọ́n dúpẹ́ wọ́n dúpẹ́ ọdún ilé ìtútù ń lọ báyìí ẹlòmíì ò sì mọ òwò náà ni pé ah, ẹ wo ìwọ̀nba tí mo ti ń ta iná ti tó jàre after all mo ṣáà ń pa fifty thousand lóṣù àà ah, ah, bí táwọn kan ti ń pa ten million táwọn kan ti ń pa hundred million má dàdúró má dàdúró síbi tó ẹ eh, ìpolówó ọjà ṣe pàtàkì òun gángan dẹ̀ làgùn mọ́ owó. bẹ́ẹ̀ni ìpolówó ọjà téèyàn ò bá polówó kè kọjá bí ó wà. kè kọjá bẹ́ẹ̀ o. tó bá rò pọ́n mọ̀ aládùúgbò ẹ̀ wọ́n ti mọ̀ ẹ́ gbogbo local government yẹn tó bá ń pọ́n ti mọ̀ ẹ́ local government ti mọ̀ ẹ́ gbogbo state yẹn tó bá mọ̀ ẹ́ state yẹn wọ́n ti mọ̀ ẹ́ gbogbo nàìjíríà. èèyàn kankan ló ń tajà ló ń supply fún gbogbo nàìjíríà ni. ló tún supply out of Nigeria. out of Nigeria importer exporter. ẹ wo orí ètò ojúmọ́ rẹ̀ amúlùdùn ti Àtàbàtúbú àti olórí Olúwakẹ́mi Ìyàndá àbúrò ẹ̀ ní answer sí gbogbo ìṣòro yín lórí ọjà yín bó lè tà ẹ tún wá fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí kẹ́ ẹ jókòó ti ọmọ yìí kó wọ̀ sí i la ah, kó sí. Ah, ah, ẹ má sọ pé kó wọ̀ sí i lára. no ajé ni kó wọ ajé sí wọn lára. ọkẹ kí n wọ ajé. ó bá ń ta káàbí ó bá ń ta ká jésù àlàmà o kó wọ ajé sí i lára <laughs> kọjá yín máa tà ẹ̀yin oníṣẹ́ aṣọ oníkọ̀ọ̀kan kẹgbẹ́ máa ní kí yín síbí báyìí kí yẹn dó báyìí kó ti ṣe gọ́gù kótó ongogu dẹ wà. ongogu ìpolówó ọjà gbogbo nǹkan òwò tẹ bá ń ṣe iléeṣẹ́ pátápátá la máa bá yín tẹ sáfẹ́fẹ́ tí gbogbo èèyàn máa mọ̀ ń pa ẹ̀ lájà bá máa bùbá yín jẹ wàràwàrà gbogbo mi náà ti máa tó ti máa kàn sí wọn yẹn náà. yes gbogbo mi tẹ́tí lè gbà kàn sí wa lọ́lọ́kọ̀ òjọ̀ kan lórí social media platforms wa pátápátá facebook twitter instagram at orisun tv ni lórí website wa it's www.orisun.tv ẹ bá tọ́ ọ̀hún pé yes ẹ fẹ́ gbé yin ayẹyẹ yín wá lọ́lọ́kan òjọ̀kan ah, ah, ẹ má dọ́là ara yín o ẹ má lọ fáwọn tẹmọ fún ní fọ́nrán gbà ah, a fẹ́ ṣe pati ẹ wá yà wá wọ́n bá parí iṣẹ́ wọ́n bá ní fíìmù ti dọ̀ ó ti ó ti parẹ́ <laughs> wọ́n ní ẹ má bínú. ọ̀pọ̀ ẹ̀ lórí sísítẹ́mù. ẹ wọ́n ní sísítẹ́mù wọn kọ̀ pàjùlẹ̀ a sì lè rí wọn ẹ̀dá blake. ẹ jọ sáfẹ́ tún wedding ṣe ni ọlọ́mọ mà jẹ́ àdàmú àmọ́ àmọ́ níṣòwò ṣọ́ọ̀tì àní sanwó nu ẹ má lọ pé àwọn ẹgbẹ́ kọ́tà bá ti wá ya fọ́tò tán tí wọ́n ti yẹ gbẹ wọ́n ní màmá màmá ẹ má bínú. ẹ má bínú sísẹ̀mù <laughs> lànà ni àní dààmú fún díẹ̀ yìí bẹ́ẹ̀ jẹ́ lẹ́fẹ́ ṣe ni òkú àgbà ni ìṣílẹ̀ ni you know ìkómọ ni wedding oh my god oh my god love in the hair ẹ pè wá ẹ kàn sí wa lórí nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yẹn tẹ bá ti pè wá lọ́wọ́ kan báyìí náà la máa ṣe kí ni òun la máa dá yín lò olórí olúwakẹ́mi ìyàndá lórúkọ tèmi lẹ́ǹkan sí lórí Facebook lórí facebook olórí olúwakẹ́mi ìyàndá facebook lórí instagram at olórí olúwakẹ́mi ìyàndá lórí instagram ẹ̀gbọ́n mi ó ṣe máa jẹ́ ọgọ́ni ẹ̀ wọ́n gbàgbọ́ Orísun estate ń ta wàrà wàrà wàrà wàrà ti sixty percent tó máa sanwó ẹ̀ mm-hmm. ẹ̀ tó máa san yòókù lẹ́tẹ̀ wàá dẹ̀ bẹ̀rẹ̀ sí máa kọ́lọ̀ ẹ̀ lọ má gbàgbé two hundred and fifty blocks pẹ̀lú ten bags of cement ó wà fún gbogbo ẹ̀yìn tí ẹ bá bá àdùn òpó ní kíákíá báyìí Ọláyínká Babs ní orí Facebook Àtàbàtúbú abẹ́rẹ́ lórí Facebook page mi at Àtàbàtúbú àti àbíyá two egi ubu ẹni Àtàbàtúbú títí ìdọ́jọ́ mẹ́jọ tá a máa tún pàdé. yes layo bye love you bye. Kasia lera, Kasia lera, oya mm, Kasia lera, oya Kasia lera, Kasia lera, Kasia lera, lera Kasia. Ah! Kasia. Ṣẹ́gbọ́n rẹ̀.